rí ojú tí ń bẹ láyé ojú tí ń bẹ lórí ilẹ̀ tí ń bẹ nínú ẹ̀ òun lónìí lójú tí ń bẹ ní sánmà òun lónìí gbogbo ohun tí ń bẹ láàrin méjèèjì nínú wa òun lónìí gbogbo ẹ̀ wọ́wọ́ aláàbọ̀lẹ̀ ọba tí ó sí nǹkan tí ò ní kápá lórí ẹ̀ gẹ́gẹ́ àti wá ń sọ lánàá a ní wípé ọlọ́run bá ní a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir الإنسان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه قرها ووضعته قرها وحمله وفصاله ثلاثون شهرا حتى إذا بلغ أشده وبلغ أربعين سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين أجعل لشاشة a ti tó àyà yìí lánàá níwọ̀n bàbá yìí ti gbà wá mọ́ wá ní aṣọ díẹ̀ nípa pípàtàkì ṣíṣe dáadáa sóbi méjèèjì nǹkan kan lọ́yẹ kó máa wà lẹ́mí gbogbo wa pátápátá ó náà ní pé sáwà náà fẹ́ dòbí lọ́jọ́ tí tí bá ń bẹ nínú ọkàn wa pa fẹ́ dòbí báwo la ti fẹ́ káwọn ọmọ wa máa ṣe sí wa tá a bá fi yẹn sọ́kàn àwọn tá a fẹ́ máa sọ yóò lè mọ̀ yẹ lòdì àná lábẹ́ pípàtàkì ṣíṣe dáadáa sóbi méjèèjì mo ti di ó wa wípé ìṣe dáadáa sóbi àti ìgbàgbọ́ nínú ọ̀kan ṣoṣo ọlọ́run ọlọ́mọ ń sọ papọ̀ máa lọ́ta bẹ́ẹ̀ náà rí bẹ́ẹ̀ kọ́ a dẹ̀ ti fún wa lápèjúwe lórí ẹ̀ bẹ́ẹ̀ náà rí bẹ́ẹ̀ kọ́ wà ibùdó lọ́ha wà látúnṣe ìgbòmìhì ṣáyíká wákọ̀ọ́dọ̀ rọ̀bùkà aláàtàbòdó ilá ìyá ibi tí ti wá bẹ̀rẹ̀ lónìí ó ní pé bá lọ sí Suratul Baqara àyà 83 bàǹkà وإذا أخذنا 83 وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله إلكم ó ní gẹ́gẹ́ tí mo fẹ́ lò tí mo fẹ́ já lọ bí àyà yẹn ọlọ́run ní wípé rántí ìgbà tá a gba àdéhùn àwọn ọmọ ìsọ̀rọ̀ yìí àdéhùn pé ni látàbùjú náà ìlàlọ́ ẹ̀ ìgbàgbọ́ nínú ìjẹ́ àṣọ ọlọ́run ìgbàgbọ́ tó dá mùsùlùmí papọ̀ mọ́ àwọn tí èsì mùsùlùmí kọ́lá àwọn tó ti ṣáájú nínú Yahudi nínú Nasara ẹ̀sìn wọn mú nǹkan míì wá ju ìgbàgbọ́ nínú ìjásọ ọlọ́pàá kí ló wá tẹ̀lé wàbílwàlìdáyìní ihsana àṣẹ ìṣe dáadáa sóbì kí sáà mùsùlùmí lọ́lọ́ ó ti ṣáwájú níbi tó pàtàkì dé ọlọ́run gba àdéhùn lórí ẹ̀ lọ́wọ́ àwọn ìsọ̀rọ̀ yìí fi ẹ ṣàdéhùn fún mi pé kí àwọn òbí méjèèjì dáadáa lẹ́nu ṣiṣẹ́ aláàkọ́ tí mo fẹ́ fàyọ lónìí nìyẹn ó ní wípé kódà àwọn ìjọ tó ti lọ nínú ìjọ ẹlẹ́sìn ọlọ́run ọba ọba tó láàrin ká gba àdéhùn lórí ṣíṣe dáadáa sóbi méjèèjì lọ́wọ́ ẹ̀wà rí pàbámbàrí àpèjúwe tó dáa jùlọ kó sì ṣe dáadáa sí wà ń bẹ lára wà lábẹ́ lọ àríyìn mùsùlùmí ẹjẹ́ ń bẹ̀rẹ̀ níbi méjì يا يحيى خذ الكتاب بقوة يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا وآتيناه الحكم صبيا وحنانا وحنانا من لدنا وزكاة وكان تكيا وبرا بوالديه ولم يكن جبارا عصيا وبرا بوالديه ولم يكن جبارا عصيا النبي ويحيى ومع النبي وزكريا عليه الصلاة والسلام ọlọ́run wá ń ròyìn rẹ̀ wípé ìrẹ̀ Yahya jìrọ̀mọ́tìrọ ọlọ́run ọba tagbára tagbára tí mú ọlọ́run ní láti kékeré láti sọ́dà náà bí ọlọ́run àti fún onímẹ̀ṣù ọlọ́run ni a ṣe láàánú a fi àánú bò látọ̀dọ̀ wa ó jẹ́ ìjì tó páyọ ọlọ́run bọba tó láàrẹ ga wá bà rọ́ ìwà ilẹ̀ yìí ọmọ tí máa ń ṣe dáadáa sóbi ẹ̀ méjèèjì a jẹ́ wípé ìṣe dáadáa sómi méjèèjì ìlànà ta ni ìlànà àwọn anábì ọlọ́run mo fẹ́ jẹ́ àmà dé o torí mo fẹ́ máa mú lẹ́sẹẹsẹ mọ́ ìgbà tí ó sọ ti Ìsá ti sọ ìgbà tí ìyá Mariam ẹ̀sá mọ̀nà tó gbà lóyún ẹ̀ ọlọ́kọ̀ ó sì sá fún ìbàjẹ́ ni Jibril ló bá wá bá ló bá tọ́lọ̀ ní ọfẹ́ ẹ̀mí sí ọba dòyún ìgbà tó wá bí ma tán kọ̀tọ́ máa rí kọmọ máa ń tọ́ ó ní ìdíkọ́ padà sílé ẹni ọwá kú wọn lé ní wọ́n ń díá tí ọ̀ lọ́kọ́ tẹ́nìkan wá ni ó fà á táwọn obìnrin fi sọ pé yá mọ̀ rẹ̀ yá mọ̀ làkọ́díjí ti sọ ìhàn fàríyà ẹwọ́n ló gbé ní ìrẹ̀mọ́rí àwọn ilé ìlágbára يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا فأشارت إليه مريم وأنك سمر أم كله هنا لو تقصد tọ́rọ lọ ti ní kọ̀dọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn wá wọ́n yí pé kí lè dáhùn kẹfà nùkà yímù máa ń ká fílì máa ní sọ̀bíyá bó láti máa bọ́ ọmọ orí ọmọ orí ìtẹ́ táà máa bá sọ̀rọ̀ látara agbára ọlọ́run ọlọ́run وجعلني نبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا ọlẹ́mí tẹ́ ń wò yìí ẹrúsìn ọlọ́run ọba ni mí ọlọ́run fún mi ń tíra ó ṣe mí lànàbì sáà ń tẹ̀lé mi وجعلني مباركا أينما كنت wàjàálàní mubarakan àìnàmà kún ọlọ́run tó wá ṣe àní àánú fún mi gbogbo bí tíbi tí bá ti dé báyìí àlùbáríkà bá mi débẹ̀ ọlọ́run ṣe bẹ́ẹ̀ máa ọlọ́run ṣe mí ní alálùbáríkà ní gbogbo bí kíbi tí mo bá wà wà àwòsọ ní bí sọ̀láàtì wà zàkáàtì máa dóhùn tó hàyà ọlọ́run ní mo lọ́rọ̀ sí ikú ìtumọ̀ rẹ̀ ẹjẹ́ tó bá múgbòrò sí ọlọ́nkù àti inú àti ìsàkà múgbòrò sí tí ìgbà tẹ́mi ò bá ti bọ́ lọ́nà mi gbọ́dọ̀ jáwọ́ rẹ̀ a nǹkan mọ̀ sí wa ọmọ èké ń sọ̀rọ̀ wọn bàbá rọ̀ bí wà dídà tí ولم يجعلني جبارا شقيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا wọ́n ní ọlọ́run ọba ṣe mí ní ọmọ ààrẹ sí màmá mi tóró wò ní bàbá ẹ̀rì pé yáyá bìwálìdé yìí lọ́rọ̀ bàbá ti yáyà eléyìí ò ní bàbá ó ní ìyá mi tó bí mi ọlọ́run ṣe mí lọ́mọ tó mọ̀ ṣe dáadáa sí wàlámù yẹn jẹ́ àìní ìjàmbá ọlọ́run ò ṣe mí ní ọmọ bùkí ajẹni ń pa ṣọ̀tí ìyá kò ṣe mí lórí ibú àti tí èèyàn bá fẹ́ sórí ibú yìí kọ́kọ́ kọ̀ yìí sóbi ẹ̀ mo rò pé ajọ́ mi yẹn tí ọmọ bá fẹ́ múlà lórí ibú pàláyé ẹ̀ àṣẹ àwọn òbí rẹ̀ ní ọ̀pọ̀ ọmọdé sóbi ẹ̀ tí a rí tẹ bá ti wá rí tọ́mọ bá ti ń dìso bí àṣẹ òbí ní àṣẹ tí kìí ṣe ẹ̀ṣẹ̀ ẹgbà kó ti ń dìso bí ọlọ́run ọ̀rẹ́ dì kí ló dé ó lè dìso bí òbí ẹ̀ torí títẹ̀ láṣẹ òbí ara títẹ̀ láṣẹ ọlọ́run kò dẹ̀ sí ni kò ní bá jábí tọ́da sáà gbọ́ mi yẹn ẹ wá wo ànábì wa Ibrahim pẹ̀lú bàbá rẹ̀ báwo ló ti ṣe pẹ̀lú ó ṣe dáadáa sí àbí ó ṣe dáadáa sí dáadáa tó tóbi jùlọ ẹgbọ́n tí wọ́n fẹ́ sọ dáadáa o dáadáa tó tóbi jùlọ tí ọmọ máa ń ṣe fún òbí ẹ̀ o lè pé tí òbí yàn ọba lẹ́sìn ọjọ́ kò bìrẹ̀ mọ̀ ẹ̀sìn ẹ̀dẹ̀ máa rí wípé òun ni àrígbà ìbọ̀ yìí mú tuntun ẹ wá gbọ́ dáadáa o ọmọ kan ò ní rí ẹ̀sìn ṣàlàyé fún òbí ẹ̀ tí ò bá sọ ọmọ tó bá lọ́dọ̀ tẹ́ ìgbà Ah, torí gbogbo tó bá fẹ́ gbé àwọn ọmọ wọlé òpin tí ò yẹ bá jẹ́ ọmọ tó fẹ́ gbé dọ́là ẹni tí ọmọ fi lè rí iṣẹ́ ẹ̀sìn ìlànà ẹ̀sìn gbé wọlé fún òbí ọmọ gbọdọ̀ dálọ́dọ̀ ẹni fún ìlàpẹ̀lẹ̀ mọ́míwá ọlọ́mà kẹwàá ní ìsábà fẹ́ sọ̀rọ̀ pa àwọn olómọ́ tìbí lára irú wọn ó wọ́n tí bá tẹnu bọ̀rọ̀ wọn ní ìṣẹ̀rọ ọlọ́run bọ̀bá ohun ọ̀gàn wàláhì ohun ọ̀gàn nínú kóbìnrin ó dà nínú kóbìnrin ó jẹ́ ìyá nígbà tó wá yá lọ́rọ̀ ẹ̀wọ̀n díẹ̀ káwọn òpin àìrẹ̀ àwa ń fi ẹ̀kọ́ ẹ̀sìn díẹ̀ díẹ̀ kan wọn díẹ̀ aláta àbí yẹ wọn ni wípé ìyá ìtàlẹ̀ ẹ̀kọ́ sí èyàn wọ́n kọ́ jẹ wọ́n kọ́ lẹ́sàbọ̀ kọlọ̀bà kẹwọ́ ó sí àlù ó sàdámdìlá ó sí ẹ̀fàmkọ̀ àwọn sàlàyé fún ọlọ́wọ́kọ̀ àti wọn àṣọ fún ẹgbẹ́ tó bá jẹ́lẹ̀ bá bí jìnà ìlú yásọ̀ láti ẹmọ sọ́lá ìlà ìlàlá yásọ̀ láì ìlà ìlàlá ọjọ́ nìkan kọ́nà kọ́ wọlá jẹ́ tó kó bá lọ sábà bí ìdàlá lórí ìgbà tó wà ní ọ̀dọ̀ wọn

ọmọ ẹ̀lẹ́ gbàtí nìra tí ń pọ̀ àmọ́bí tó lè já sí dáa ti kọ́ pé láìláìlọ́lọ́ lè yẹ mọ́ láti yánà sí tó sì dákẹ́lẹ̀ lórí tí mo wá fẹ́ lò tí wá mọ̀ pàwà nìkan kọ́ ló bí àwọn nìkan kọ́ lẹ bí aláwọn tó ṣe yí pé nínú ẹbí bá a ṣe tó iná àti ìpò lọ́mọ fún wọn kálukú ó ọwọ́ àdípa abẹ́sùn àdípa ah, ìtẹ́ni ẹjá lọ sọmọ́sọ nígbèdè àti báyà aṣọ tí a náà lẹ̀sí àgbèrè pé láti àwọn ti àwọn kan yàrí àwọn ń sọ fún ọ pé tí ìyá náà wá sọnù tí àwọn kí wà láti lè wà ẹnìkan bẹ ẹni tó dìbí lọ ni o òun ti jáde kó nù sílámù bó ṣe pé àwọn tó wà lọ́dọ̀ wọn jọ àṣìbẹ̀ o ọba ní kọ́mọ kan kọ́ gbà ọmọ yẹn bá gbà ọmọ yẹn kéré lọ́wọ́ ó ní kí ló wà lọ́wọ́ ẹ̀ ó ní bíbélì bíbélì ló fi fọmọ ó yá gbọ́n ní wọ́n nù ní kíkan gbọ́n ní yáníkà sáwọn tó ní ẹtí yà sọ ní pété ìgbẹ̀lápá rẹ̀ ti jáwọ́ lọ́rọ̀ tó ti fi eléyìí dẹ́rù bá a ọmọ ìtọ́mọ̀ ilẹ̀ insist àwọn ẹ̀sìn gbà kódà wọn máa ń sọ pé wọn sọ pé tẹ́lẹ̀kọ́sà wọn sọ tẹ́lẹ̀kọ́sà wọn sọ ó rò pọ̀ lè fi yẹ nọ́ọ̀tù wa ní tí mo fẹ́ lò ń bẹ̀ ni pé ọmọ tí ọ̀dà sóbì ò lè rí rẹ̀ sí mi ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́wọ̀n ìláyà ẹ̀yà lọ́sọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ńdẹ̀rù sáà bá àdúgbò sọ̀rọ̀ the best oore tí a lè ṣe fún bí ẹ̀ pàápàá jùlọ tọ́lọ́n bá bá ti ń sàánú èèyàn tí a ti fẹ́ máa wà nípò ìlú tí a wà sí nígbà tí a wà pèpè ẹ̀yọ́ lọ́mọ gbé dáadé ẹ̀sìn sọ́nà díẹ̀ díẹ̀ pẹ̀lú làákà àti hikma ní o pẹ̀lú kẹ́yìn bá a ti kéré mọ̀ àwọn gẹ́gẹ́ ń bẹ wọn ní fi lọ wá àti wọn gbé yìí wọn dáadáa ọ̀gá nìyẹn ìyẹn sọ dáadáa ó sàn ju ó ju dáadáa fún wa lóúnjẹ lọ torí ìyẹn ní í ṣe pẹ̀lú àlùkí àmọ́ lànà ìwà Ibrahim ní sọ pé ilẹ̀ bàbá mi èní kọjíjá àní mínàdìá elémi máa lámìà tíkà pàtàkì àbágbé ìmọ̀ tí ò sí lọ́dọ̀ tí ó ti wà lọ́dọ̀ tèmi o ẹ wo ìwà àrùn yẹn láàrin bàbá àbọ̀ ọmọ tó na pẹ̀lú bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ máa lọ wo dáadáa lọ́wọ́ Al-Kùránì dáadáa ẹ máa rí wípé ànábì ọlọ́run bàbá rẹ̀ tàkà rọrọ̀ nínú Al-Kùránì ànábì Ibrahim bàbá àwọn ẹ̀dẹ̀kẹ́ sí ó tún sọ ọkọ̀ rẹ̀ bó sì jẹ́ kẹfẹ́ ìgbàtí ìbọ̀rọ̀ yìí sọ fún bàbá rẹ̀ tí ń jẹ́ asa ó dé ní sẹ̀ǹpáyà kùránì o wà máa kí á nà ṣe ìbẹ̀rọ̀ hímà ní àbí ilá ọmọ ìjà tí ń wà ẹ̀dà ha ìyáhù sẹ́gbẹ́ bàbá rẹ̀ náà tó ó tún dákọ̀ wá ó tún sọ bàbá ẹ̀ eré ẹ̀ náà tó wá ní ti Máríàmù ó máa ti bàbá rẹ̀ náà tó wà ìdúkọ́lá ìbẹ̀rọ̀ hímù lé àbí ìwà kọ́wùmí ẹlọ́wọ́ gbogbo tọ́rọ Ibrahim ti wá mọ́sí ẹ̀ ọ̀rọ̀ bàbá rẹ̀ wà rẹ̀ aláàkọ bàbá àtọmọ yìí olóòfẹ́ jẹ́ kákẹ́kọ̀ọ́ bàbá rẹ̀ tún lọ wọ́kọ̀ lọ́mọ ó tún lọ ẹjẹ́ ìfẹ́lẹ̀ yìí kan ah ẹwù ọlọ́run ẹwọ ọlọ́run báńkà àyà yìí báńkà ètí sọ ìṣúlọ́tò lọ́pọ̀mọ́ àyà 14 káyà àyà 14 mo máa ń sọ àyà lónìí ni o ṣe tí kò sáà sọ à ń gbọ́ yí sá báńkà àyà 14 ìṣúlọ́tò lọ́pọ̀mọ́ àgílọ̀ ń wá aka rẹ̀ wọ́n lẹ́yẹ̀ tó ṣe mọ́ ọjà nù tẹ́sà ti múra alẹ́ ní mo fún lónìí ọya àyà 14 وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير الله ni anishkuru máa lè dúpẹ́ fèlú ọlọ́ kí ló fi tẹ́lé gbogbo ọmọ tí ọba mọ orí fóbi kò lè mọ orí fọ́lọ́ máa dúpẹ́ fèlú ọlọ́ máa dúpẹ́ fáwọn òbí ẹ̀rù ẹni tó bá mọ̀ pé òun ti gbé lọ́dọ̀ òbí kó ìtìlọ́kọ̀ rẹ̀ tẹ̀ kó tètè tọ́lọ̀n bá ní kó sì wà láyé bíbẹ̀ ẹ̀kọ́ yóò súrọ̀ àgbàmà kò tí ẹ̀ ní ilé àgbàmà tó ti súrọ̀ tọ́rọ̀ náà bí òbí tó bí o kó jà kó bí má ṣe ojúṣe rẹ̀ lóye àwọn aláwọ̀ wọ́n sì dájú ẹ̀ ìwọ má tó jẹ́ kí ègún yẹ kọ̀ntínì lórí tiẹ̀ torí ibi tọ́pọ̀lọpọ̀ ọmọ ti ń ṣàṣe kí ni ṣe ìbọn lọ sáà gbé ọ sáyé nínú ọ̀nà tí yàn ń gbà fi ṣe dáadáa sóbì ó lè dúpẹ́ fún wọn ṣé wàá màkẹjọ kí ní jẹ́ kí yàn máa dúpẹ́ ta ló mọ̀ tó máa kí yàn máa dúpẹ́ lọ sókè kí ni tó máa ṣé ẹ̀ máa tó máa rẹ̀ àbọ̀ ìyẹn ti máa fi hàn nínú àìṣe táwọn èèyàn máa ń ṣe wọ́n rò pé jẹba ti léyàn dúpẹ́ èyàn ń fi ọ̀rọ̀ ẹnu èyàn sọ̀rọ̀ lára wọn ẹni tí bá ń dúpẹ́ ọ̀nà mẹ́ta nígbà dúpẹ́ gbọ́dọ̀ mú orí gẹ́gẹ́ gbọ́dọ̀ mú orí ẹnu rẹ kò gbọ́dọ̀ jáde ìkẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ jáde ń bẹ̀ sí di mélòó a ó wà á máa fi iṣẹ́ rẹ̀ dúpẹ́ fún <laughs> ìyẹn ló pa adúlọ́ mi yẹn ó máa fi tó ń ṣe ẹgbẹ́ ọlọ́run ó ní ẹ̀ máa lu ààlà dàwúdà ṣòṣòrọ̀ ẹ̀yin fámìlì dàwúd ẹ máa ṣe ọpẹ́ ó ní ẹ̀ka máa dápẹ́ ó ní ẹ̀ máa ṣe iṣu ó ní ẹ̀ máa ṣe iṣẹ́ jàwárí àwọn ọmọ oríkèéríkèé rẹ̀ fi ń dúpẹ́ fún mi yóò ṣiṣẹ́ yóò ṣe kéjúmọ̀ fún wa. pẹ̀lú ìfẹ́ láti inú ọkàn ìrògbà ẹgbọ́n mi nígbà mẹ́ta ilẹ̀ ma fi ń dúpẹ́ o ṣókìrù kó mẹ́tẹ̀ ẹ̀ta sí mọ́ yàtọ̀ sí hamdu hamdu lẹ́yìn ṣókìrù nígbà mẹ́ta ní mẹ́mẹ́ ọkàn gangan gangan ẹ̀mí lẹ́gbọ̀dọ̀ wà mẹ́ sí màmá sí bàbá ọ̀rọ̀ pẹ́ lọ́gbọ̀dọ̀ máa jẹ́ ìsọ̀rọ̀ ládàradà ìfọmọdé mọ̀ sọ̀sọ̀ sí bí ẹlẹ́yìn tí ó lọ ti lájú bẹ́ẹ̀ náà ni gbogbo òṣèṣì gbogbo òṣèṣì rẹ̀ pátápátá lọ́dọ̀ lọ́gbọ̀dọ̀ máa fi dúpẹ́ ìfún ìlàpẹ̀jú èméjì nínú àwọn sálàfù tí bá ní àpòdíwì táwọn sálàfù lèyàn máa sọ ẹ̀rọ ọlọ́wọ́n báyìí èèyàn gan wọn mọ̀ yìí pé aláṣẹ ètò ló ń táwọn òbí ìgbọ́n fún alákòjú ní tí ìdébẹ̀. aṣọ tẹ́lẹ̀ ọlọ́run ọba ní ti ṣe dáadáa sóbì àti sọyẹ́ láwọn àyàtọ̀ àkàlà náà wà wá sọ iná wà wá sọ iná wà wá sọ iná ètò ní padà yẹn. ṣáà gbàgbé mo ti ṣàdé ìfìdí náà lánàá lónìí kan wá bá mi wà sọ tó wá gbàyàn lábò fẹ́ lọ jihad tánàbí sọ́lá àlẹ́ ọ̀sọ́lá sọ fún ìgbà ayé wá níláàkà tí bàbá àti ìyá ẹ̀ sì wà láyé ó ní bẹ́ẹ̀ onífàfihì máa fàjà ẹ̀ lọ sí ìdí àjùlẹ̀ lára àwọn yìí tí ẹ wá rí tẹ́ẹ̀ fi máa pé òbí tóbi púpọ̀ lọ́dọ̀ ọlọ́run bá ń ka ayàtọ̀ tẹ́lẹ̀ ayàtọ̀ kàtànis ayà Luqman náà wa in jahadaka ala an tushrika bi ma laysa laka bihi ilm fala tuti'huma wa sahibhuma fid dunya ma'rufa Allah ni wa in jahadaka tó bí ẹ̀ méjèèjì tí wọ́n bá fẹ́ tì ọlọ́pàá tí wọ́n fẹ́ ti ọlọ́pàá pa wọ́n fẹ́ fi pa mú ọ aláàánú ṣìríkà bí pípọ̀ sí ẹbọ sí mi ọlọ́ ṣálà tó tẹ ìhùmà nígbà yẹn ọgbọ̀rọ̀ tẹ̀lé wọn òbí wọn ló lè fẹ́ tí ìyàn lọ́pàá pàṣẹ bọ ní tí ìṣèlú bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ tàbí tí kà ń jẹ́ mùsùlùmí fẹ́ pé ìsìláàmù yìí ọlọ́run náà jọ rẹ̀ tẹ̀ láṣẹ wọn náà bóò sí wá gbọdọ̀ tẹ̀ láṣẹ wọn torí kí wọ́n jẹ́ kèfèrí o àbí wọ́n ti gbé ẹsẹ̀ lọ́nà kèfèrí o ó ní wá sọ ẹbẹ̀ ó máa fi dúnyá máa rú síbẹ̀ síbẹ̀ ó gbọdọ̀ bá wọn dín pẹ̀lú dáadáa ẹjọ́ ló bí wọn ti ló ń gbé jà kèfèrí ni òbí tó di kèfèrí òbí tó jẹ́ kèfèrí láàrin ọlọ́run ní bá wọn sí pẹ̀lú dáadáa ẹ ìkan àwọn sọ̀hàbíyà àti tí ààrẹ fẹ́ wá kì láàrin ilé ìsìnkú kò fẹ́ bọ́ọ̀lẹ̀ ó ní anábì sallallahu alaihi wasallam yá mi máa lọ fẹ́ wá kì kò sì fẹ́ bọ́ọ̀lẹ̀ ẹlẹ́bọn àfàásì ìlú mi tí mo lè kó mára bí ṣe òbí tó fẹ́ tí ọ lẹ́kọ̀ọ́ àwọn ṣe nítorí yàtọ̀ sáṣẹ ọlọ ó ló lè tè láṣẹ rẹ̀ ṣùgbọ́n kò lọ́dọ̀ pa dáadáa rẹ̀ bí ọmọ sí lára tí a bá ṣe dáadáa sóbi tó jẹ́ kèfèrè bó o wá ní tòbí tó jẹ́ mùsùn bó o ní tòbí tó fẹ̀sìn ọlọ́run bá wà lọ́hìn nínú ìbànújẹ́ tó tóbi tí èèyàn máa ń rí láyé páwọn èèyàn máa ń kú sí pàápàá àwọn ọmọ obìnrin oníkóbi wọn ó rìn wọn láti lé òbíyàn náà ló mú wọn kẹ́kọ̀ọ́ ẹ̀sìn láti dẹni tí ń lò jáwọ́ òun náà yẹn láti máa rò fún wọn wọn wá wọ sùkú wọn wọ sùkú wọn bá wọn bá àwọn bọ́ọ̀dà pàpàdé tí àwọn kópa kankan nínú ìgbésí ayé wọn bọ́ọ̀dà wọn sì kó ọ̀rọ̀ sí wọn lórí wọn ò sì ní gbọ́dọ̀ mìíràn ṣe sùúrù ààrà ọ̀rẹ́ ṣe lè káà nìkan ẹ̀yìn ní ọmọ ṣe lè káà jáwájẹ ní iná ẹlòmí ó ṣe lè káà yẹ̀kọ́ parí fún kún tọ́kọ̀ fìkọ́ yẹ̀ àti rí tó bá ọkọ̀ fa ọ̀rọ̀ sọ̀rọ̀ ìlà òbí ẹ̀ fa òbí ẹ̀ ní pé bó bá ti ẹ̀ lọ́kọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ bó lè lọ́kọ̀ báyìí torí ọba ti lọ́kọ̀ òun nílò òun yà ní pọ́pọ̀ ló ń fẹ́ bàbá náà ló wọ̀n gbà àwọn bàbá ẹ̀ máa wọn bàbá jọ́nù rẹ̀ àwọn ẹ̀ gbé ọ̀nù rẹ̀ àwọn kan sì lọ sí wáyé wọn wọ́n kọ̀ yẹn sóúnjẹ wà láì ọkọ̀ yẹn padà kọ́lẹ̀ ọkọ̀ wá kọ́lẹ̀ ó padà lé bàbá rẹ̀ ní à bọ́rọ̀ ó ti bójú ní tó bá padà sọ́dọ̀ mi ọ̀hún rọ̀ kò bọ́ bọ́ ti tó fi tó tó bọ́ gbàgẹ̀rẹ̀ náà bọ́ ẹ̀tàn ó padà sùn ẹbí ta ẹ̀ dáhùn wà lọ́ọ̀hìn títẹ̀ lórí tó lè sí nǹkan tí tí báyìí à ó lọ fẹ́ bojú kò sí wàrà ṣùgbọ́n nígbà ọba lọ́kọ̀ lọ bojú lọ́gbọ̀n ń tẹ́lómi ìdọ̀tọ̀ ní ẹ̀sìn òbí náà ló ra àṣìmọ́rù fún ọ̀rà sọ́ọ̀sì ọ̀rà gíọ́fù ọ̀rà ọgbẹ̀ yọ́ tó bá níbi tó jẹ́ òrìṣẹ́ sùúrù bọ́ bá dé ọ̀dọ̀ ọkọ rẹ̀ ọlọ́mọ ẹ̀ gbogbo tó sì fẹ́ ṣe mẹ́sì bàbá rẹ̀ sì fún ní full support yóò bá dọ́tọ̀ bí ẹ̀tọ́ report òbí rẹ̀ bá sì yàrí wọn àwọn bọ́ọ̀dà ti kó bẹ́ẹ̀ sí inú àwọn bọ́ọ̀dà tó ṣe pé ṣáwà ní dà wọn láàmú ìta ìsàyẹn brilliant bàjẹ́ sẹ́yìn lẹ́tọ́ tó fi brilliant ẹ̀yìn lẹ́tọ́ wá so ìwọ́ba ẹ̀yìn lẹ́kọ́ lè rò kó tó wọn skúl sí wọ́n lọ́kọ́ kùránì unfortunately àwọn ọmọ yẹn yìí rọ mi yìí rọ rárá àwọn ọ̀rọ̀ tí yẹn tó ní máa ẹlòmíì yìí ti yẹn lọ nígbà tó ti jó lòlù kọ̀ kàn sí lọ àwọn èèyàn tí ó ọba àwọn yóò ṣe máa tí yẹn kù àwọn ọmọ fẹ́ràn àwọn ọmọ yìí tiẹ̀ àìmọye làwọn èèyàn ti fi jáwà láti gbogbo lé ti tààrù wà lọ́wà ẹlòmí àti bàbá ibi tí wọ́n ti fọ́nká tí ẹlòmí mọ́ lé ya ẹlòmí lé tí bàbá rẹ̀ sọ pé ya rẹ̀ lọ́fẹ́ ìgbàmọ̀ ní fún tí ó lòun kọ ya rẹ̀ tí ó bá lè bọ́mọ rẹ̀ sọ eléyìí tó bá burú ẹni tó bá ṣe ẹwò ẹjẹ fi bẹ̀rẹ̀ lẹ̀ òbí tọ́bẹ̀ sọ ọdẹ lẹ́bọ ọlọ́run ní kò tó ṣe kí ni ṣe dáadáa sí má tẹ̀lé lórí ìtẹ̀lẹ́bọ ní bá ṣe dáadáa sí má gba ègún pé èyí tó ṣe lọ́ọ́ gbà àṣepamọ́ ni kí ni àbọ̀ ọ̀rọ̀ yóò ní ìtàlọ́lá وصاحبهما في الدنيا معروفا ọ gbọ́dọ̀ tẹ̀lé wọn tí wọ́n bá mọ̀ ṣẹ́ lọ ṣùgbọ́n ṣe dáadáa sí wọn láyé ẹ̀rì kẹfì dúníà lọ́lọ́run tí wọ́n èkó láyé torí pé kẹfì rí orí tá a lè ṣe sí ọ̀kọjá ayẹ́ntì ìrùkọ́ agbọ́mi yé ẹjọ́ wá fún yín níbi jẹ́ ìjẹ́mọ̀ pé ẹnìkan wá bá níbà Muhammad ó lọ láwọn ọmọ òun sì láwọn ẹbí bàbá òun wá ń bùkátà sanwó sí dúkìá ah. alábìnrin á ń ta wà máa ń kàlẹ́ àbí àti wọ́ àti gbogbo dúkìá tó ní láyé bàbá ẹ̀ lónìí bó o ṣe lẹ́tọ̀ọ́ láti ná nínú dúkìá rẹ̀ bàbá rẹ̀ náà lẹ́tọ̀ọ́ láti ná nínú ẹ̀ ipò òbí tó bí o ipò òbí ṣe kíní ipò òbí ṣe kíní ó tóbi wàlá ìyàwó ọdún ọ̀fẹ́kọ̀ tí ọmọ tó bá ń gbé choice wá méjì wá fún mi tàbí bá ní choice kan tóbi ẹ̀ bá ní choice ni tí èdè ẹ̀ṣẹ̀ṣẹ̀ tó jẹ́ dáadáa ó gbé tàbí bá ti bàbá rẹ̀ ó gbé tà tó bá ti jẹ́ pé bàbá tó mẹ́sìn ni ó tó sì mọ̀ tọ́lọ́ ó gbé tà ṣe mọ̀ kí Abdullahi ibn Umar radiyallahu anhu ọfẹ́ obìnrin tí ó mọ̀rún ní pẹ̀lú ara kò gbọ́dọ̀ fẹ́ yóò kọ́ ni àwọn tí wá fẹ́ ló wà fẹ́ obìnrin olóògùn ọmọ ọlọ́mọ tó ń dìfẹ́ wọ́n fà á dọ́dọ̀ anábì sọ anábì sọ fún Abdullahi ibn Umar pé tí bàbá ẹ̀ sọ ẹ̀ kọ́ ẹ̀ kọ́ obìnrin yẹn bàbá tó o ó ní àti wo àtowó ẹ̀ bàbá ẹ̀ lónìí bàbá ẹ̀ lẹ́tọ̀ọ́ ìrọ̀pá ajọ́ mi yé bàbá rẹ̀ ló ní ọ́ òun ló ní tó bá ní ẹ̀yọ̀yọ̀ ní orí tó bí pọ̀lọ̀lọ̀ ìyáwó nínú àǹfààní yẹn ara bí tí bàbá ti ju ìyá lọ a padà kàn sí yẹn tí ẹ rí ojú ẹlẹ́yẹn tayé nù torí mo rí pọ́jọ́ tí ń lọ mo sì fẹ́ fi tọrọ nǹkan kún kí wọ́n sọ̀rọ̀ àwọn méjì kan fún wa náà sọ́lá fún ó tó ka nǹkan méjì tó sọ bàbá yàtí tó lọ bẹ̀yẹ ẹjẹ́ lọ bí ilé سامع حديث يريد الله يريد الوالد وسخط الله àmì sọ́rọ̀ àyọ̀sọ̀rọ̀ tó bá ń wáyọ̀ ọlọ́ọ̀lọ́ wáyọ̀ náà fún ẹ̀ tó bá sì fẹ́ rí bínú ọlọ́wọ̀n báyìí wọn jẹ́ káwọn bí lọ́wọ́ bí lọ́sọ̀ tí èèyàn bá ń wá ẹ̀yọ́ òbí ẹ̀ nìkan máa lọ́wọ́ ọjọ́ nìkan lọ́mọ sọ̀rọ̀ àyọ́nú ayé kò ní ìbọ́sà máa dà àwọn òbí rẹ̀ lọ téèyàn bá ń bí ọlọ́run tájú àrẹ ọ̀bá tí ìgbà kọ́ lọ fi kún dáadáa tó ń ṣe fáwọn ọmọ yìí wà á rí pé ọlọ́run máa ṣe àgbàdo wọn gbà ṣáàrẹ́ tí àdéhùn àwọn mẹ́ta tó ń travel tí òjò wá ń sú sáàríká omi ló fẹ́ bọ́ọ̀lù lẹ́yìn bá sá kó sí ìwò àpótá àwọn sá ó lò ìpàdé káwọn jáde pátábá yìí wọn ló sáàrántí tí a mọ̀ pé nìkan nínú wọn dáadáa rẹ̀ sóbi rẹ̀ bí lẹ́bí lóbi mẹ́rọ nínú rẹ̀ ọ̀nà ó mọ̀ pé ọ̀dọ̀ mi láwọn òbí mi wà mi mọ̀ ń tọ́jú mo sì láwọn ọmọ tèmi ṣùgbọ́n nínú dáadáa tó máa ń ṣe sóbi ẹ̀ ní pé tóbi rẹ̀ ò bá ti jẹun àwọn ọmọ rẹ̀ ò ní jẹun olóòsì lè jẹun ààyè nǹkan ti ṣe àwọn àgbà ọ̀pọ̀lọpọ̀ ọmọbi tóbi ẹ̀ wà lẹ́kọ̀ọ́ dípò pé yọ ọlọ́run sì ti kẹ́ ẹ̀ tí máa ń wá jẹ́ ọ̀sọ̀nù káàkiri báyìí transfer ní ọmọ ṣe sómi tí lọ fẹ́ ṣe mọ́sílẹ̀ náà ti gba ẹ̀wù lọ́rùn ẹ̀lú kò ṣe ẹ̀rọ fún mi ẹ̀wù ọ̀rà laptop ọ̀rà gbogbo ọ̀rà mí ti bẹ́ẹ̀ lè ra mọ́tò fún mi tí lé gan kò sí mójú <laughs> ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ọ̀rọ̀ burúkú apanilẹ́rìn ni ṣùgbọ́n tí n bá sọ yóò débi tí kò yẹ kó dé ẹ ò ra ọ̀rọ̀ mi lẹ́sọ̀ọ́ ìkìlì ẹ̀sìn máa bà mí lẹ́nu ẹ̀ máa ẹnu ìbànújẹ́ tó bá yẹ̀ ni pé ẹ̀ àwọn èèyàn kan tí ó máa bá yín dàbí wọ́n lè bá wọn ṣe wá sí kó dẹ̀ kí gbẹ̀ mo rò pálá yẹ̀ mi tí ó ti wá yé pé gbogbo ọ̀tá wá ti fẹ́ sọ̀rọ̀ tó wá ti gbà ẹjẹ́ pẹ́ ìkẹta sọ ìpẹ̀lẹ̀ sọ níjẹ̀lẹ̀ rọ̀ wípé ẹnìkan bí irú yí báyìí ó lè bóbi pàdé kó má ti lòdò sẹ́kan lọ́kó tí náà bá fọ́n rẹ̀ ta ọ̀sán tóbìnrin sì ta tóbìnrin sì mọ̀kọ́ wọn ta bí irú yí báyìí ni o tẹ̀gbọ́n mi mi máa padà sọ fẹ́ lómi pé lọ́tọ́jú àwọn tó wà ní ìgbà bá jọ ọdún tọwọ́ rẹ̀ tọ́jú bá rí máa nkàrà ah, ọlọ́mọ ìgbà tí a jẹ́ o àdùnkádùn ti báyé àwọn èèyàn jẹ́ ìgbà tí wọ́n ní ìrìnbó ti ẹ̀wọ́n ó wá jáde ńjọ́ kan ó wá pẹ́ dé ìgbà tí ó fi dé bàbá àti àjẹsọ àwọn ọmọ òsùn pé bàbá òdì àwọn òdì wọ́n wà lọ fún kí ní wàrà wàrà màálù ní afẹ́ mú wàrà ayé ní afẹ́ mú wà fún ó wá lọ síbi táwọn òbí ẹ̀mí lè dí wà yìí pé ọlọ́run lè ní kéèké bí ó dáa mọ́ wọn lójú òun ó lè gbé kí ni ọ̀fọ̀ bí wọ́n bá mú tí wọ́n tán àwọn ọmọ ọmọ àbí wọ́n dọ́rùn ẹ̀sìn wà lọ́dún sí àwọn màdé wa ń fà lẹ́sẹ̀ láti ẹja jẹ nígbà nǹkan kan kò fún àwọn ọmọ yẹn tó gba ọmọ yẹn bí sọlọ àwọn òbí àwọn òbí òjì tó fi jìdájì torí pé ọmọ mi ò ní jẹ́nu iṣẹ́ mi síwájú àwọn ẹ̀kọ́ ṣe wá àbíkùn ṣe wọ́n ó sì fi bí ọlọ́run ọlọ́run kọ́ mọ́ kí nǹkan yìí ṣe ń torí nǹkan mi àbí tó yé ọlọ́run ṣe payá àdánwò yìí fún wa ọlọ́run sì payá dáadáa wo ló ní lẹ́yìn tóbi rẹ̀ ọba wọn ò lè pè dáadáa wo ló ti ṣe sóbìrì tó lè fi bẹ̀rẹ̀ òbí ẹlòmí ò lè ká burú tọ́mọ rẹ̀ ti ṣe sí láyé ibi tó ti pọ̀ ní àti gẹ́gẹ́ ní ti ń ṣe kò sí jáwọ́ ẹjá ṣọ́ra fún ẹjẹ́ nǹkan hadith yìí na anábà Muhammad ó ní alwáàlìdù bàbá áwùsàkú àbẹ̀wà àbẹ̀jẹ̀ òun ni àárín gbogbo ojú ọ̀nà tí ìyẹn wà jẹ́ náà anabi sọ̀rọ̀ bá sí ó ní fàyín sí ta bó bá wù ọ́ fàáfí alàìbá mójútó lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tó bá wà nìkan náà mójútó àwùjọ yẹ tó bá sì wọ́ra láre nínú àwọn àṣùbáàbù jọ́ǹgù short cut to aljanna ò ní ṣe dáadáa sóbi yìí nǹkan ṣe wà ó ẹjẹ́ wá fún ilápẹ̀jú ẹnìkan wọ́n ń pè ẹnìkan ní haiwatu bóńsùráyìí kí ló pè Haywatu bun Shuraih Shuraih àgbàfà alimami Dhahabi wọ́n ní sheikhu diyari misri gbogbo misra olàfààlù tilé tó kó ìkan náà àti wáwò tàbí ìnà àgbàfà àti fẹ́kọ̀ọ́ ìfẹ́kọ̀ ọ̀tá ìmọ̀ yẹn náà afá aládìsí ni afọ́n bí kéwì ni olùráyé ṣá ọlọ́run fún nínú tí bá wá ń ṣe alìkọ̀ àwọn ọmọ ẹkẹ́ bọ́ lọ di bìlá tí wọ́n máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀ ìmá pọ̀ ìmá fíkì òun bẹ ìmá hadith ń bẹ tó wáyé mọ́yà hmm. irú àfáà bẹ́ẹ̀ èèyàn ńlá ni àbí èsì èèyàn ńlá ẹ̀ dáhùn èèyàn ńlá ni yóò wá wà lálùkọ̀ bá ṣe wà lálùkọ̀ alùkọ̀ tí ẹ ṣe alẹ́kọ̀ọ́dọ̀ ẹgbẹ́ bí irú ti ayé o nǹkan àwọn èèyàn lẹ́kọ̀ọ́ lọ́wọ́ táwọn ọmọ akẹ́kọ̀ọ́ mẹ́lọ́dọ̀ rẹ̀ ìyá rẹ̀ sì ẹ̀yọ́ lọ fún àwọn adìẹ lóúnjẹ lọ adìẹ ní bàbá wà yóò sì dìde kó mẹ́ yóò lọ mọ adìẹ lóúnjẹ ìgbà tó bá tó fún bàbá lóúnjẹ tó tó padà sọ́dọ̀ àwọn ọmọ tẹ́lómi bá rí màmá rẹ̀ tí ń kàwé lọ́wọ́ ní oṣù lùwà rẹ̀ kátó wá ní màmá wọn rà ń ṣe kí é sọ mí ké o ẹtí mọ̀ sọ yé sọ mí ké o ó ti dàgbà o ó ti di àáfàá o tọ́lọ̀ ti gbà láàyè o táwọn ọmọ akẹ́kọ̀ọ́ ti pọ̀ ìyá rẹ̀ ó yọjú pé ṣáíwá lọ fáwọn adìẹ lọ fún wọn níṣàyẹ̀wò yusuf kò bẹ̀rẹ̀ lọ fún ta lè wọ kí ló dé ọjà alákọ̀ọ́kọ́ ẹ jẹ́ fún alẹ́ nìkejì wọ́n pe ẹnìkan ní alifáàdùn yàhìá ìtafà lọ́wọ́ ṣẹ́rí yàhìá yìí bàbá rẹ̀ òun jẹ́ alifáàdùn àwọn méjèèjì ìjọba ọjọ́ wa dé ní wọn bàbá ìjọba ọjọ́ fún wọn sínú ìgbà tí ìjọba fi wọ́n sẹ́wọ̀n bàbá ti jẹ́ yáyẹ̀ látara bọ́lọ̀ ṣe dá kéèlè kí òun àyàfi kó fi omi gbóná ṣe àgbàlá kò lè lóòdù àti kò lóòdù ó wá wà ní ọmọ àwọn tí wọ́n ń jẹ́ ẹ̀ṣọ́ fún ẹ̀wọ̀n yẹn ibi tí wọ́n fi wọ́n sí àwọn òsàkì tó wà ní kí wọn ókè tó wà lọ́pọ̀ jù ọmọ dáná náà wọn rí ẹ̀wọ̀n gan mọ oru tẹ́lẹ̀ àbí ọmọ oru látọ́ wá lè ọmọ dáná náà lọ́wọ́ àkíwákùnrin ọmọ rẹ̀ àlìfájú rẹ̀ yóò wá gbé omi yóò wá lọ gbé sí ẹ̀gbẹ́ fìtílà tí wọ́n tàn sí wọn náà nínú ẹ̀wọ̀n yóò gbé omi yẹn síbẹ̀ nígbà tí èèyàn fomi àná tómi èèyàn ó fi wọ́ọ̀mù díẹ̀ ló wá ẹsẹ̀ ìdúró fún bàbá yìí lọ́wọ́ lọ́sọ̀ kò ní bàbá òun sùn dẹ́wọ̀n òwe yìí pé dáadáa rẹ̀ fi tán tí ẹ bá wo àwọn àpèjúwe kò ṣe kà nínú àpèjúwe ṣiṣẹ́ dáadáa sóbì lọ́dọ̀ àwọn ẹni sáwájú ẹjẹ wọn afẹ́lẹ́ ìgbẹ́yìn torí a sọ ewu tí ń bẹ ń bí kí ẹ máa ṣẹ̀wọ̀n náà àbí ọ̀yẹ́ lásán ewu ẹ̀ lásán ewu ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ọ̀gá òbí ẹ̀kọ́ tó rò pọ̀ ọmọ tẹ́ ẹ̀ ti jẹ́ àwọn tó jẹ́ nǹkan yìí ẹni tó lọ́wọ́ rẹ̀ o ẹni tó ní màrẹ́ o ẹni tó fún ìlàpọ̀jú rẹ̀ lọ́wọ́ tó ní bàbá òun kàtà sọ́wọ́ lánàbí ní àtiwà tó wẹ̀ èyí tó já afá rẹ̀ o torí tó bá lọ já àfá àwọn òbí ẹ̀yọ́ mọ̀gẹ́ àwọn ìbí ọ̀sìn kéèké wà àwọn sọ àwọn ọkọ̀ ẹ̀lú mi gẹ́lá àwọn sàábẹ̀ àlùbà Muhammad sára àwọn àṣọ́rù àwọn ará Madina ó ní halibakiya mìírì àbáwáyà ṣẹ́yìn àbárò hùmà bíi báadà wọ́n ti ní wọn ní bàbá mi àti ìyá mi wọ́n ti kú tí mo ti ẹ̀ ní dáadáa gẹ́gẹ́ tí mo lè máa ṣe sí wọn mọ́ báyìí anẹ́bà Muhammad ó ní náà bẹ́ẹ̀ ló kù kí lọ wá kù anẹ́bì ní asọ́láàtú alẹ́ ní ma ṣe àjọ àwọn méjèèjì ó dé wọlé stepfaru láhùnmáà mímọ̀ tọrọ àforíjì fáwọn méjèèjì wà ìfáàbù àhàdíhìmá mi bà àdíhìmá àwọn àdéhùn tí wọ́n bá ní wọ́n jẹ́ èèyàn gbèsè èèyàn jẹ́ wọ́n gbèsè mọ́ bó ṣe pé lẹ́yìn àwọn àdéhùn wọn àwọn àjọsọ wọn àwọn àgírímẹ̀ntì wọn ọmọ gidi máa ń wájì ẹ̀ gbọ́ lọ́mọ òbí òun ò ṣe ní gbé wọn níwọ̀lọ́ àgbéyàwó anábàá Muhammad sallallahu ó ní wàsílà tó rọ́ ibi aláti ìlàtò sọ́dí tábìlì abúlé ọmọ bá sí bám fún ọmọ rẹ̀ bàbá rẹ̀ kí ni ó sì sí bàbá ìlú àbúrò wa ìyẹn ló bí hadith ó ní mo dẹ̀ ìgbọ́ta anábì sọ yìí pé àbádùn lè wọ́n fi ẹni tó bá òbí rẹ̀ méjèèjì láyé tí ọ̀rá ìjà ń náà wọ lára àwọn méjèèjì ẹ̀rí nǹkan ó ní àparí nù وبلغ أربعين سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن